إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها المستمعون الكرام فإن الله سبحانه وتعالى جمع عدة آيات في سورة البقرة وهي بالتحديد الست تنص على تحريم الربا بين الناس وأنها من الطرق المحرمة التي يكتسب منها بعض الناس ويظلم بعضهم بعضا فقد توعد الله سبحانه وتعالى آكل الربا بالنار وأن مصيره إلى النار يوم القيامة فنسأل الله السلامة والعافية وقد تفتن الناس إلى أمور متنوعة ومختلفة وكثيرة من طرق استغلال البشرية وضعف الناس وفقرهم فالله سبحانه وتعالى بين لنا في سورة البقرة الآية المئتين وخمس وسبعين قال سبحانه وتعالى الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون ثم توعد الله سبحانه وتعالى بأنه يمحق الربا ويهلكه إشارة إلى إهلاك صاحبه معه ومحو بركة الله تعالى من الأموال المختلطة بالربا إذا رضي صاحبه بذلك فقال سبحانه وتعالى يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار نابين ثم بين الله سبحانه وتعالى بأن من آثار تقوى الله عز وجل اجتناب المحارم كلها فمنها اجتناب الربا قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فاذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون ثم بين الله سبحانه وتعالى ما ينبغي أن يفعله المسلم إذا أقرض شخصا مالا ثم تأخر في الأداء أو كان محتاجا إلى مال أو إلى قرض فمن فمن السلوك الإسلامية أن يعطي للمسلم القرض بدون طلب الزيادة قال الله تعالى وإن كان ذو عسرة فنظرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون ثم ختم الله سبحانه وتعالى بأن من آثار تقوى الله عز وجل أن يتفكر الإنسان في مصيره يوم القيامة سواء كان آكل الربا أو غيره قال الله تعالى واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́ọ̀bá tí ọpẹ́ tọ́ sí atọ̀rọ̀ ìṣe àtìgẹ̀ fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam tí ọlọ́ọ̀bá tí ó kẹ́ tí ó gbẹ́ àti àwọn ará lérí àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ìlú ìsọwájọrọ̀ mọ́ Islam tí ó fi jẹ́ ọ̀gbìn ní fọlọ́n jẹ́ kájọ wà nínú wọn àgbà wípé kò sí ẹnìkan tọ́lẹ́tọ̀ láti ìjọ ti fún àfi ọlọ́run àti bí anabi wa muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ rẹ̀ ni kò sí ìkankan tó ṣẹ́kù nínú ẹ̀sìn tí ò sì ṣàlàyé fún wa nínú tí wọ́n ń tún ẹ̀sìn ṣe àbí tí wọ́n ń ba ẹ̀sìn jẹ́ ẹ̀yin ẹrú fi ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run bó ṣe yẹ kẹ́ ẹ bẹ̀rù rẹ̀ ọlọ́run bó ṣe yẹ kẹ́ ẹ ọlọ́run nípa pé ẹ máa tẹ̀lé àṣẹ rẹ̀ níbi tó bá pàṣẹ sí kẹ́ ẹ máa jìnnà sí àwọn nǹkan ìwọ̀ tí ọlọ́run bá gbàgbé kalẹ̀ ele náà ní túmọ̀ sí pé èèyàn ní ìbẹ̀rù ọlọ́run tírù nǹkan báyìí ọ̀bá sínú àlámọ̀rí èèyàn kọ́mọ̀ tó òun ò níbẹ̀rù tọ́lọ́run ọlọ́run bá lè sọ láti sọ pé ẹ bẹ̀rù bó ti bóun ti lẹ́tọ̀ọ́ sí ọba kó tó di pé ikú wa bá yín lórí ọlọ́run tó ọlọ́ọ̀ba àdékè ọlá ó kó àwọn àyà mẹ́jọ ẹ mẹ́fà kan ó kójọ fún wa nínú Suratul Baqara sọ́sọ́ ní tẹ̀sẹ̀ntẹ̀lé lórí wípé owó èlé ọ̀mọ̀lẹ́tọ̀ nínú Islam owó èlé èyí ṣe ń tọ́yẹ kí mùsùlùmí kọ́ máa gba owó èlé èyí ṣe ń tọ́yẹ kí mùsùlùmí kọ́ máa fúnyàn owó èlé èyí ṣe tí ó yẹ mùsùlùmí kọ́ máa lọ́wọ́ sí àbí máa tẹ̀lé sí owó èlé yìí wọ́n ti ń ṣe é bọ̀ tipẹ́tipẹ́ kí islam ó tó dé ó gbìdò láàrin àwọn lárúbáwá àtàwọn míì tí wọ́n èdè lárúbáwá ń gbọ́ ọjọ́ yìí pé látara wípé ẹnìkan lẹ nípa ọrọ̀ adé kò lówó lọ kò rí pé kò sí ń bẹ lára rẹ̀ àwọn èèyàn tó tún wá dúró wípé àwọn tó ń fẹ́ exploit ẹ̀ sí àwọn tó fẹ́ kó bá sí nípa pé kí yá lówó tí wọ́n sọ pé kó tó máa san ìlé ilé lórí nígbà tí ọ̀jọ́ fún tẹ́lẹ̀ ìlòfin ní ti owó yíyá ẹ̀yìn tó wá gbé májẹ̀mú bí ẹ̀tọ́ gbé lórí tọ́jẹ́ pé ntọ́ba yá gbogbo fún tọ́wá fi lè kùnà di ó tó wọ́nu wàhálà tuntun nìyẹn olówó yóò tún san ìlé lórí ọlọ́wọ́n kò bá ìyọnu ọlọ́run ọba mu. owó èlé tí kò sọ òun náà ni ká yá àyàn lówó ká wá sọ yí pé nítorí ìgbà tó fi san padà iye báyìí ni ó gùn ayá lówó àní ẹyin oṣù kan lọ́sàn-án o ṣùgbọ́n nítorí kóṣù kan ló tó sàn o èdè pé kó o délé kó o kó wa ń sọ fẹ́ẹ́ ajẹ́pẹ́ báyìí oògùn ti ń gbélé owó èlé tọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ nìyẹn tọ́ ọba ti wá rí tán oṣù tó fún mi bá ti lé gùn iye báyìí oṣù ti o owó èlé yẹn ni Kùránì sọ ọsọ ilé yìí náà ó tún wá sọ oríṣi ní àsìkò yìí gbọ́ngbà tó bá tó yá tọ́jọ́ ìfisí àwọn jàhílíyà àwọn tí wọ́n mọ̀ ń pẹ́ ẹ̀sìn ọlọ́run tí wọ́n ń gbélu mọ́kà àti àwọn tí wọ́n ń gbélu míì ọlọ́run ti sọ fún wa pé ẹ ń bá ń jẹrú owó ìléhùn inú náà ọlọ́ọ̀ni ọwọ́ ọlọ́run wa sọ fún wa inú Suratul Baqara àyà two hundred and seventy five two hundred and seventy six two hundred and seventy seven sorry two hundred and seventy eight seventy nine àti eighty comma eighty one ọjà yà mẹ́fà tọ́lọ́n fi ń dojú ọ̀rọ̀ kọ wá lórí owó èlé ó sì tó tẹ̀léra wọn àwọn onímọ̀ mi bẹ fẹ́ kí wọ́n ti tí àlọ́ lórí ọ̀wọ́ ayé ayé nìkan tí wọ́n sọ̀rọ̀ rẹpẹtẹ lórí pé káwòye tí bọ́lá ọba ti ń fún ọ̀rọ̀ jọ ń bi àwọn ayé ayé káfí mọ̀ pé tí ọ̀dà ni owó èlé ọlọ́ọ̀bá sọ pé alladhina ya'kuluna riba àwọn tí wọ́n ń jẹ owó èlé لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس tọ́ba di jẹ́ àjíǹde dídìde tí wọ́n máa dìde nù sàárè dídìde wèrè ni ẹtí kan ti kọlù láàká yìí tí ọmọ ti ń ṣe yọ ọmọ yàtọ̀tù yọ ọmọ yàtọ̀tù kọ̀ ọmọ ti fi ń lọ bí ṣe ń nàró ní òsè máa ṣubú bí ẹ̀ǹtí àgànà ti kọlù ọlọ́ọ̀ni wọ́n ń jẹ owó èlé kò sẹ́ni tí ó mọ̀ owó lọ́tí ó kò sẹ́nu àti ntọ́lọ̀ ntọ́ wa lọ́dọ̀ bóyá ti ní wípé wọ́n ń lo owó èléwu fóríṣiríṣi nǹkan èyí tó ga jù bẹ́ẹ̀ náà ló ń jẹ tí wọ́n jẹ ibi tá a dáwọ́ ti ti máa bọ́ra ẹ̀dẹ́ ènìyàn jù nínú ẹ̀ náà ló ń jẹ tí ọ̀jẹ̀ wà ebi ò lè fi ọmọ pa ebi tí ń pa lọ́wọ́ yóò tó ògùn sí ìjọ pa lọ́la yóò sì máa retí pé ebi lè pa ń lọ́la yọ wà kí lòun ó ṣe é sí ebi tí wọ́n pa lọ́sẹ̀ tí ń bọ̀ tí wọ́n pa lóṣù tí ń bọ̀ tí wọ́n pa lọ́dún tí ń bọ̀ yọ ọmọ gbìyànjú ẹ̀ pé kébi ọ̀sán ọmọ pa nǹkan mọ́ pa nǹkan mọ́ pa nǹkan mọ́ pa nǹkan. nítorí tí ó jẹ tí ó mu iná ẹ̀ ní máa ń lé lọ síbi owó èlé ẹlòmíì sì ń bẹ fẹ́ pé tí ó jẹ tí ó mu ọlọ́run ti ṣe àfàtólókù àfọ́fà etí ọ̀nà tí ó lò kọ́sà máa lu gbajúmọ̀ lọ kọ́ máa kówó jọ ìtí ń fẹ́ nìyẹn ọwọ́ á ti jẹun ní o ó fi mú nǹkan ní o ó fi rásọ ní o nítorí o fi ṣe alladhina ya'kuluna riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbatu ash-shaytanu mina al-mass àwọn tí a bá jowó èlé ọlọ́run ní sọ́ba jẹ́ mi yàrá ìfìyàmà ìdìde wọn ìdìde tí àjọ̀nù ti fọwọ́ bà ní ẹni tí wèrè ti kọlù kọlọ̀ nǹkan sọ̀rọ̀ kò lúwẹ̀. dáálíkà bí annahum qalu innamal bay'u mithlu riba ọlọ́run kò sí ìkàkà ju pé lẹ́nu ara wọn wọ́n máa ń sọ wípé owó dídé àti rìbá nǹkan kan náà ni ẹ wu ọ̀ràn tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ń fa àsọ̀rọ̀ rẹ̀ lọ́rùn. ẹ̀sán tọ́lọ́ ọ̀sán yẹn ní jọ́gbìdàlì kìyàmà irú ìtẹ́sí tó ti ṣe ń lé ayé náà yóò gbẹ̀sán ẹni tó ń gba owó èlé lọ́wọ́ àwọn èèyàn ó ti kó àwọn èèyàn kan sínú ìrònú ó ti sọ wọ́n dẹni tó ṣe pé nígbà tí wọ́n mọ láìfù wọn ṣe mọ́ ó lé ọlọ́nà sọ́sà kìtìyàn tó ṣe wàhálà lórí àtikọ́lé nǹkan wá dàrú mọ́ lọ́wọ́ ẹ̀ wá ní kọ́ wá sílé rẹ̀ kejì o. kẹ́ẹ̀fì fún ní owó tẹ́ẹ̀fún tí ọ̀dájú pé yóò dèrè yóò mú owó wá bèlè tàbí pé yóò rí ìtọ́jẹ yóò rí san yóò tó wá rírì ń bẹ̀. ọwọ́ àtúbọ̀tán rẹ̀ náà ni pé ẹtún kalẹ̀ rẹ̀ ń pọ́nkú mọ́ lórí ẹ̀fọ́ dẹ́ntì ọ̀mọ́ mọ́. yọọwa wàá máa sáré sáré sáré sáré tí èkú ẹ lè wọn bàbọ nítorí owó tí o tó nǹkan hundred thousand fifty thousand ten yáàyàn ẹ̀sùn wa gbogbo ilé rẹ̀ pátápátá tó bá tó rówó san abọ́kadà wàhálà ní gbé lọ àwọn náà gbé wá ní ẹ̀ bá yà wọ́n tí wọ́n máa ja ìjà burúkú irú ẹ̀san lọ́lọ́run ló wọ́n fi sẹ́ ń bá ń jẹ ìlú láyé ló wọ́n fi sàn lé yóò sẹ́ tẹ́lẹ̀ sọ́dọ́ dàlí kìyàmà ọmọ ẹ̀dín ni wọ́n sọ pé innamal bay'u mithlu riba ìyẹn pé innamal riba mithlu riba tẹ̀síbí wò mọ̀kúlùbù ni lẹ́nu táwọn oníbàlá ń ga sọ ọmọ ẹ̀dín ni wọ́n sọ pé rìbá ó yàtọ̀ sí títà rírà nígbà wọn bá kówó lọ tọ sọ̀sà tó lé èyí tó lé o èlé náà ni owó rẹ tó fẹ yáàyàn ẹlòmíràn sọ pé òun náà ti wàhálà lórí ẹ̀ náà ó ti wàhálà lórí ẹ ṣùgbọ́n jíjọ tó ọjọ ní tó ọjọ ọba láàánú ṣe fún ṣe é fún ọba wa láàánú ṣe dáadáa ní kéèyàn yára ṣùgbọ́n yá lówó tó tún fẹ́ exploit ẹ̀ kó tún fẹ́ gbèlè lórí ọlọ́run ló ń ọ̀fẹ́ ọmọ ẹ̀dín ni wàá jọ pé rárá o tọ́lọ́run sọ kọ̀ ráì pé eh, bísínẹ́sì kọ̀ yàtọ̀ sí owó èlé ó sì yàtọ̀ síra wọn tọ́ba ti ṣe bísínẹ́sì rísìkì ti wà ń bẹ̀ lórí wípé o lè sọ̀tì kó o rérè ń bẹ̀ ó sì lè fẹ́ẹ̀lì mọ́ ọ lọ ó sì ṣe é ṣe kọjá pé bó o ṣe rajà gẹ́lẹ́ lẹ́rìn lẹ́rìn tàbí òṣèré kankan tọ́wà business mi ṣe àbótún lọ sí ìdùnnú ṣùgbọ́n owó èlé automatic ni ẹ ti jọ sign agreement iye báyìí lọ́mọ ìdílé tọ́wọ́ àjọra wọn báyẹn kò jọra wọn. yíyá àyàn lówó ìsàánú èèyàn ni ìsàánú èèyàn lọ́wọ́ àfún nínú Islam tọ́ba láàánú pé sàánú ẹ̀ owó rẹ̀ jẹ́lẹ́ iná ẹnìkan wá san fún ọ tọ́ba jẹ́ pé lásìkò tí gbogbo nǹkan ti dàrú pọ̀ mọ́ra wọn tí ọ̀fẹ́ tí láìpọ̀ fẹ́ ní ìtumọ̀ mọ́ tó wo pé kó tó mówó rẹ dé yóò ti dìplicate tọ́ba jẹ́ kọjá ní ta ra ọjà ń fún nígbà bá mẹ́sàn owó tiẹ̀ náà padà kọ́rọ̀ ọjà ń kó sì wàá kó fún ọ bóun ó ti wá bí ó ti tà á tí ó dowó tí ó sùn ti sòwò míì ìwọ náà lọ́sẹ̀ máa wá bó ti ta tiẹ̀ náà ń bá kò bó ṣe sìmẹ́ǹtì ló nídìí mélòó ni ọgọ́rùn-ún àbí mẹ́wàá ni rà fún gbé lọ ti ọba ń dá padà bí o ọwọ́ àpìkéèsì àbójútìkéèsì kò mú wàhálà lọ mọ́ ọyá sìmẹ́ǹtì ó dá sìmẹ́ǹtì padà ọyá kóńgò kan ráìsì ó sì dá kóńgò kan ṣùgbọ́n ká wá yá àyàn lówó ká wá máa wá àwáwí báwọn ọjà àríyá ti ń wá àwáwí fọlọ́n àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ ní ọ̀gbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá sọ pé wà á hallallahu al-bay'a wa harrama al-riba òwò ṣíṣe àtòwò èlé ọ̀yàtọ̀ síra wọn nínú ìyàtọ̀ rẹ̀ ní ìdájọ́ kọ̀ọ̀kan èyí tí mo kọ́kọ́ sọ síwájú tá a bá fojú wò nípa òye bí reality kọ̀ọ̀kan ṣe rí. ṣùgbọ́n pa àdájọ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní ìjàdọ̀ rẹ̀ tó yàtọ̀ ẹ̀yin ọba àríkọ́ jọra wọn ọlọ́run ló wò ríkọ́ bákan náà ni ẹ ti jẹ́ kò sì ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe nǹkan méjì ọmọ jọra wọn náà ni kẹ wá pé nǹkan méjì kan bẹ òtí wọn rárá kò sí yẹn láìpẹ́ tàbí wà jọra wọn náà ni iná jọra wọn bí ṣe ń bẹ oná náà ń bẹ bí ò ṣe lẹ́nu bẹ́ẹ̀ náà ṣùgbọ́n káwá pé nǹkan méjì kan bẹ tí wọ́n jọra wọn rárá kò sí ọlọ́run wá ní bẹ́yìn bá ti ẹ̀ ń sọ bẹ́ẹ̀ kò jọra wọn lájọ kan nínú ìdájọ́ tó wa halallahu al-bay'a wa harrama ìtọ́jẹ́ títà rírà òun ọlọ́run ló ń ṣe lẹ́kọ̀ọ́ pẹ̀lú májẹ̀mú tiẹ̀ náà àwọn ìtọ́jú ìwọ̀ mẹ́mẹ́ ṣùgbọ́n ìtọ́jẹ́ rìbá òun ò sí lẹ́tọ̀ọ́ kẹ̀kẹ́ kódà kó ṣe owó tó kéré pọ̀ nìyẹn fẹ́ gbà kódà nu sẹ̀ríà tọ́ba yáàyàn lówó tọ́lọ lò ó olóògbèlè lórí ẹ̀ olùwà rẹ̀ tàwùsàn rẹ̀ fọ́dún kan lọ́ba dé lọ́wọ́ fún wa rẹ̀ wà fún ọ lọ́ba fún ọ ní five thousand fẹ́ẹ̀ jọ́tọ́ kò sí ìwọ́n gbígbọ́ ọgbà nu sẹ̀ríà ẹ̀ẹ́dọ́ sọ́tẹ́lẹ̀ o ṣe ń kọ̀ǹdíṣàn fún kò sí ìwọ́n gbígbọ́ ọgbà nu sẹ̀ríà ó ṣe dáadáa sí ọgbọ̀n ọlẹ́gùn rẹ̀ lọ́ba tó ní bábọ̀ mọ̀tòdé ẹ mọ̀ tó gbàrọ̀ ẹ mọ̀ tó gbìyànjú ẹ mọ̀ tó àánú mọ́ni èlò onídìí one hundred thousand lọ́ba tó lọ ọdún fọ́dún kan lọ́ba tó dé lọ́ba wa dá a padà lẹ́yìn ọdún kan lọ́ba tó gbọ́n five thousand ẹlẹ́ẹ̀kejì ó ti di haram nínú ìṣẹ̀lẹ̀ Islam ó ti fẹ́ sọdá kànú àkọ́kọ́ àti ìmọ̀ sí àkànú ṣùgbọ́n bó ti rìsíì ó ti fẹ́ sọdá kànú sáṣà bá ti gun tí ọ̀jẹ̀ ìlé ó ti di ẹlẹ́ẹ̀kejì ó ti bẹ haramu yẹn gbọdọ̀ gbà àkọ́kọ́ nìkan tẹ̀jọ sọ ṣùgbọ́n náà míì ni wọ́n á gbà ṣe dáadáa sí ọ àbò náà wàá dẹ́ ti ń ya olówó nínú oore tọ́lọ́ ń fi pamọ́ fún ọ lálẹ́ kìámọ̀ iná ló ti ń kó ń gba díẹ̀ díẹ̀ mẹ́lẹ̀ ayé kò sí ìwọ́n bìyàn ìwọ́ ya lówó ògbówó èlé ọ̀sà kò sí inú ẹ̀mí rẹ̀ kò náà lè ya olówó lọ́jọ́ wájú ìyàn wá kéèjì lónà wàá dẹ́ ti tó ń ya olówó bọba ti níjẹ ní ọjà òun náà dá padà dáadáa tó ti gbìn lẹ lọlọrin kó tún jẹ nínú ẹ láyé èyí tó ń retí rẹ láti àwọn náà tó ń bọ̀ kò sí wọn nìyẹn torí ẹ ló fi jẹ́ kí ọlọ́ọ̀bà àlejò ọlá ọsọ fún ayé pé wàhálàlá ọ̀dẹ́yà wàhálà mẹ́tìlá títà rírà ọlọ́run sí lẹ́tọ̀ọ́ owó èlé òun ọlọ́run sí léwọ̀ ìtọ́lọ́ba ìtìtì léwọ̀ kẹ́ mọ̀ pé ìnira abẹ ọ̀pọ̀ ju àǹfààní ẹ̀rọ ni kìí ṣe bẹ́ẹ̀ ní rábà ní kankan bẹ́ẹ̀ kò ṣeé ṣe kódà kí yọmọ kó yé pẹ̀jẹ́ yọ rábà ní yóò bí ó ti bára ṣùgbọ́n nira rẹ̀ ọ̀pọ̀ ọlọ́wọ́ ti yé pẹ̀lú oúnjẹ fún wa. ntọ́lọ́mba ti ní má ṣe kó o ti mọ̀ pé ìnira ọ̀pọ̀ ju àǹfààní ẹ̀ lọ ni bàbá rò pé àǹfààní kan àǹfààní kan lè dàbí ọlọ́run alámùmọ́ni kàlá ọlọ́wọ́n bá ọba àlejò ọlá lónímọ̀ sí gbogbo ẹ̀dá àti ntọ́ba ẹ̀dá mu àtòfin tọ́ba wọn mu ọlọ́run nìkan lónímọ̀ sí. àwa lè máa ro bá kan kọjá pé ọ̀nà míì ni ọgbà lọ òye mélòó ní ń bẹ mu a ìgbà mélòó láà ló lóye pẹ̀ ọlọ́run bá nìkan lọ́ba olóye lọ́ba ọ̀jọ̀gbọ́n ọlọ́run bá àlejò ọlá wa sọ pé فمن جاءه موعظة من ربه فانتهى ẹtí wa àti bàbá bá látọ̀dọ̀ ọlọ́run lórí ọ̀rọ̀ rìbá lórí ọ̀rọ̀ kàmí tó sì níbi ìbàjẹ́ yẹn fàámùrù ọ̀rọ̀ rẹ̀ dọ̀dọ̀ ọlọ́run má jókòó ń jókòó pé ó ti balẹ̀ jẹ́ o ní náà tó bá ti kú lórí Islam ilẹ̀ kí ti àforíjì gbàdé wa man aada fa ulaika ashabun nar hum fiha khalidun ẹ bá tún padà sí díẹ̀ ọlọ́run bá àlejò ọlọ́sẹ̀ pé àwọn èrò náà nìyẹn wọ́n máa bẹ títẹ̀ lọ́gbọ̀n rẹ̀ madhabu ahlus sunna wal jamaa òun náà ní pé téèyàn bá kú lórí ẹ̀ṣẹ̀ sí ìṣẹbọ ọ̀rọ̀ rẹ̀ dọ̀dọ̀ ọlọ́run ìfàgbé kò forí kó tó wọ kó forí kó sì tún wà jẹ́ náà àdìkọ́jẹ́ ń yà náà kó tó wá fi wá àlùjánnà ìmọ̀lókùn gbà tó wá ti kú lórí imán àtúbọ̀tán rẹ̀ náà ní pé yóò lọ́nà àlùjánnà tọ́lọ́ ọlọ́run dákun mẹ́jẹ káwọ̀ ọ̀wọ̀ náà ká tó wà àlùjánnà. ṣùgbọ́n tọ́ba kú lórí ẹbọ inú náà ni irun sórí òkú bá a ti wá sọ yìí pé ẹ ń bá kú lórí ẹbọ òun kìí ńgbà tí yẹn bá tó wá gbé òsàlẹ̀ tí ó sì kẹlẹ̀ fún ló tó kú lórí ẹbọ.

bí ọ̀rọ̀ rìbá irú ẹni bẹ́ẹ̀ di kẹsẹ̀ rí làwọn yìí pé àwọn yẹn lọ́lọ́run rí fáàdì ẹni tó pé ó padà síbi rìbá ní padà sí fọ́ọ̀kà sí ní irú ẹni bẹ́ẹ̀ èrò náà ni tọ́ba fi lè kú sórí ẹ̀ kọ́lọ̀ ń á ní èrò náà lórí kú ni náà lè fẹ́ràn فمواصلة لما تقدم في الخطبة الأولى من أمر الربا فالحديث فيه طويل عريض سيأتي في جمع متعددة متقادمة إن شاء الله تعالى فالآية التي تلي الآية الآية التي قرأناها فيها إشارة إلى حكمة إلهية كاملة في تحريم الربا وهي أن الله سبحانه وتعالى لا يبارك في الأموال التي اختلط معه الربا قال الله سبحانه وتعالى يمحق الله الربا ويرجي الصدقات والله لا يحب كل كفار أثيم adúpẹ́ fún ọ̀dọ̀ ọlọ́run adúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìṣe àti ilẹ̀ fún àlejò Muhammad sallallahu alaihi ọ̀rọ̀ nípa àrìbá ọ̀rọ̀ tó pọ̀ ni yóò sì gbà wá ní àsìkò tó ṣe díẹ̀ yóò sì tún máa tẹ̀léra ọ̀nà àwọn tí náà ní insha Allah ta'ala. àyà tó tẹ̀lé èyí tí a kà síwájú òun náà ni ìtọ́nà ọba ti ń ṣàlàyé nínú ìdí abájọ tọrọ pọ̀ mọ́ ṣíṣe ìbálẹ̀wọ̀ nínú ẹ̀ iná ní wípé owó tí ìbá bá ti lú pọ̀ mọ́ owó òní lágbàdúrà lọ́dọọlọ́ọ̀ àwa lè máa wò yí pé tòótọ́ agba forty million ó ti di one hundred million mọ́ wa lọ́wọ́ rìbá ni ọlọ́run ìbùkún sọ̀dọ̀ wọn ọlọ́run kò sí mẹ́ tébó lè lórí tọmọ̀la òrí òní larí ta lọ́mọ̀la nítorí òrò kò lékún ọlọ́run ní àbùkù ní lọ́dọ̀ ọ̀tún ọlọ́run sì máa ń lo alábòsí lára nígbà tó lọ́n bá gbà mú tán yọ gbà mú pẹ̀lú ìyájọ́ òní lọ́fẹ̀ẹ́ ẹ máa ṣàdúrà lọ́sùn lósì ẹ ní mọ iye èèyàn tó ti sunkún látara owó tó náà ní ọlọ́run bá àdìsí ọlá sọ fún abiyáyà yìí pé yẹmú hàkùnláhù rìbá owó èlé ọlọ́run ó kó ìbàmbà ìbùkún òun ọlọ́run kò ní sílẹ̀ nígbà ọlọ́run bá kó gbó kó ìparun bá owó fẹ́ẹ́ tó lówó náà ní parun pẹ̀lú ẹ̀ wọ́yọ́rùbẹ̀ sọ́dàkàt èyí tó bá Sara Ati Te téèyàn fi sàánú ẹnì kejì ọlọ́run ní òun ó jẹ́ kíyàn ọmọ ìgbèrú Islam ìyánilówó ọjọ́ ìyánilówó ṣùgbọ́n wá dóògbò pé ni mo fẹ́ gba tí mo fẹ́ gbà gan kò tó nǹkan kan ntí òrì lọ́ọ̀dọ́ ọ̀dọ́rọ̀ tóbi ntí òrì tọ́lọ́mba ti rí bẹ́ẹ̀ ni tọ́lọ́mba ti rí bẹ́ẹ̀ lọ ó rí kò rí ọlọ́run ló wọ̀ fẹ́ ní kò sì dá ní ọ̀fẹ́ ṣe dáadáa sẹ́ni kejì rẹ̀ ti lágbára náà ọlọ́run ní jẹ́ sàrà ti bá yóò tún máa tàmọ́ ìwájú ọlọ́run ha ọlọ́run bá sọ pé wàlúwàhù láàyè ṣe gbogbo ìlàkà sàárì àti gbogbo òfin ìbílẹ̀ tó jẹ́ lẹ́sẹ̀ ọlọ́run bò ní ìfẹ́ wọn àti ìfẹ́ ń bẹ lọ́dọ̀ ọlọ́run fún mú nílé òdodo ìfẹ́ ń bẹ lọ́dọ̀ ọlọ́run fẹ́ǹ tí bá ti sàrà ìfẹ́ ń bẹ lọ́dọ̀ ọlọ́run fẹ́ǹ tó bá yá àyàn lówó tí ò gbowó èlé lórí ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀ ń bá ti jẹ́ ife ó ń gbowó ó ń gbèlé lórí ni àbò ń ṣe tí ọ̀dà àbò ń dẹ́sẹ̀ ọlọ́run bò nífẹ̀ẹ́ rẹ̀ lórí àìdáa tí ń ṣe yẹn abẹ atutubi ọlọ́mọbẹ àti àánú rẹ fẹ́ kọ́lọ̀ ń jẹ́ kí a lè dúró tètè lórí ìtọ́sọ́nà rẹ̀ kọ́lọ̀ ń jẹ́ ọjọ́ kí dáadáa ní ọ̀pọ̀ nínú ìwé wa aburú tá a bá ń ṣe àìdá tá a bá ń ṣe ẹ̀ṣẹ̀ tá a bá ń dá kọ́lọ̀ ń fún sàbójútó ẹ̀ fún wa kọ́lọ̀ àti ọlọ́wà náà rẹ̀ ọlọ́ọ̀ba àti títóbi rẹ̀ bẹ̀ ọ́ àti agbára rẹ̀ bẹ̀ ọ́ àti ìmọ̀ rẹ̀ bẹ̀ ọ́ àti àìkú àìníkù rẹ̀ láéláé àfi bẹ̀ ọ́ ìlú wa lórí bó ṣe rí èyí tó dáńbẹ̀ wọ ọlọ́run mọ̀ mọ́sàájọ́ mọ̀ jẹ́ si èyí tó kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ ìwọ ọlọ́run mọ̀ ju àwa náà lọ mọ́sàbá wa tún ṣe àwọn tí ń ṣe ìjọba lé wa lórí máa wa wọn dáadáa tí dáadáa fún wọn níwájú ìwọ tí wọ ọlọ́run àfi tìtúrò fi rẹ bẹ àfi àánú rẹ bẹ ọ àwọn tí wọ́n máa bẹ̀rù wọ ọlọ́run tí wọ́n máa pé ìwọ ìwọ rẹ fún ọ tí wọ́n máa pé ìwọ ọmọ ìlú fọmọ ìlú ojú fún ọmọ ìlú balẹ̀ wa lórí ọlọ́run inú yàn la wà yí o tí òru wa lójú o dákòtà àánú wa o bá wa yí ìgbà yẹn padà sí dáadáa bá wa mú ìyẹn yìí bá wa mú kó bẹ́ẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tí àwọn èèyàn wa ń dá ọlọ́run dákòmọ́sà bá wa kó wọn lọ́wọ́rọ́ sàmójúkò òru wa. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم يرحمكم الله